الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في الحديث التاسع والسبعين ومئتين وعن إياس بن عبد الله بن أبي ابن أبي ذباب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تضربوا مع الله فجاء عمر رضي الله عنه إلى رسول الله صلى الله عليه وآله وسلم فقال ذئرنا النساء على أزواجهن ترخص في ضربهن فأطاف بآل رسول الله صلى الله عليه وآله وسلم نساء كثير يشكون أزواجهن فقال رسول الله صلى الله عليه وآله وسلم لقد أطاف بآل بيت محمد نساء كثير يشكون أزواجهن ليس أولئك بخياركم رواه أبو داود بإسناد صحيح وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال الدنيا متاع وخير متاعها المرأة الصالحة رواه مسلم àwọn àdìsí àwọn àwọn alábẹ àkọlé kásí dáadáa sáwọn obìnrin àdìsí alákọ̀ọ́kọ́ alátọ̀dọ̀ sàhábí tí ń jẹ́ Iyas ibn Abdillah ibn Abi Dhubab kọ́nà wọn bẹ̀rẹ̀ lẹ́dàá kó yánu ó ní ìrántí ọlọ́run ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́run kó máa bá a. onílẹ̀ tọ̀pọ̀lìbù ìmá ọlọ́ ẹnu sì máa na àwọn obìnrin àwọn ẹrú ọlọ́ ìmá jẹ́mọ̀ọ́ àmà pípọ̀ àmà ọ̀nà ni ìmá àmà ẹrú ẹrú ọlọ́ làwọn obìnrin ẹ má máa na ètò túmọ̀ sí pé bí ìyàwó ẹnìkan ní yín bá ṣẹ̀ ẹ má jẹ́ kí ìbáwí tẹ̀sí fún un kọ́ lọ́wọ́ nínà nínú ẹ lè ṣe báwí mi fún wa ṣùgbọ́n ẹ má sì máa nà wá eléyìí jẹ́ àṣẹ eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam pa. ṣùgbọ́n àmọ̀pẹ́nu alukur'an nínú àwọn ìgbésẹ̀ ìbáwí tọ́lọ̀ fún ọkùnrin láǹfààní rẹ̀ kó máa gbé láti báyàwó rẹ̀ wí lólùwàmẹ̀. فعظوهن واهجروهن في المضاجع واضربوهن wáàzì náà kọ síwájú ìhánilétí ìkìlọ̀ fún mi a kìlọ̀ fún wa hàn wọ́n létí kò sí wọn láǹfààní akọ ìsìn oníbùsùn kò pé kí wọ́n gbọ́ ọlọ́ni àná wọn. ó súnmọ́ kó jẹ́ pé ẹ má máa nà wọ́n eléyìí tó wá nínú hadith yìí nítorí ó kọ́kọ́ wáyé dájú kí àyà yẹn tó sọ̀kalẹ̀. wàyí là táyà bá ti sọ̀kalẹ̀ fún wa láǹfààní àti máa lò wọ́n lẹ́yìn tá a bá gbé gbèsè alákọ̀ọ́kọ́ kejì tí ó bá wúlò tọ́ka ìpele kẹta tí ṣe lólò àdéhùn anábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rìn lọ tó gún régé kì í takò àyà al-Qur'an. anábì ni a máa máa lò wọ́n nítorí pé ìyàwó rẹ̀ kì í sàtìkù ìyàwó rẹ ìṣe bara àbí ètò bara tó máa lù ẹ má máa nà wọ́n alábàágbépọ̀ yín ni olùwà pẹ̀lú yín ni wọ́n á ṣe lólùkọ́lọ́ ẹ̀kọ́rọ̀ wọn máa gbà. nítorí ká mọ̀ pọ́ mi èèyàn bọ́lá ti ṣe tọ́ mi èèyàn gbọ́dọ̀ máa tí wọ́n bí kò ní fẹ́ kọjá ipe lulu lulu lulu náà lọ́ọ́ máa fi ṣètò lórí gbogbo àṣìṣe. bí lulu bá ṣe pọ̀ ẹni à ń fi lulu fi pàdé àṣìṣe rẹ̀ ń gbogbo àwọn sábà gbọ́rọ̀. ó lọ́ọ́ máa sọ pé kó ju lulu lọ ni. ìwé Islam ẹ má máa lo àwọn ìyàwó yín. Umar ibn al-Khattab radiyallahu anhu ìgbà tó gbọ́rọ̀ yìí ọwọ́ abánabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní à ah, táwọn máa lu obìnrin àbílá ọyọ kí ẹgbà ká máa lu wọn ni o kí ló dé Umar ni rẹ ìrìnà nìfẹ́ wàhálà ẹ̀zùwájẹ̀hìn àwọn obìnrin máa yájú sáwọn ọkọ wọn ẹni tí bá ti máa yájú sọkọ lúlù lúlù náà lọ yẹ. tọ́ ọmọọ̀rùn dábàá bẹ́ẹ̀ ẹ jẹ́ a máa lù wọ́n lólu tá à ń bá lù wọ́n ni òní jẹ́ wọ́n máa yájú sọ́kọ ẹni àní ká má lù tẹ́lẹ̀ pé a sì rí pé yájú sọ́kọ làá fi ń lù bẹ́ẹ̀ bá ní a máa lù wọ́n máa wọ́n á máa gùn àwọn ọkọ múgùn wọ́n á máa ṣe gàrú kọjá sísọ. ẹjẹ́ a máa fi lólù ká máa fi jù fún wa wọ́n fi lè bá a máa mọ wọn ara wa. ilé tó túmọ̀ sí pé obìnrin ń ṣe gàrú sọ́kọ àti kẹsìrẹ̀ bẹ̀rẹ̀ obìnrin yájú sọ́kọ kìí ṣe nǹkan tuntun pàmí ń kú ó sọ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́kọ kìí ṣe nǹkan tuntun tá a bá lómi ìyá rẹ kọ́ ló bí ọ gbọ́dọ̀ pa ṣé bàbá tiẹ̀ lọ́ra bí àbí ìyá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin akóyàjò orí ara wọn ni wọn. ọ̀rọ̀ ni mo ti tọrọ kọ́kọ́ máa kó sẹ́mi náà lọ bá kó ti máa fún jàbọ́ lọ yorógùn tí wọ́n sì máa pé tí wọ́n bá gba orógùn lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá ra mú yóò pọ̀ wọ́n sí nígbà tí wọn bá lọ fi sọ̀rọ̀ lọ àti lọ fáwọn obìnrin máa yájú sáwọn ọkọ wọn ẹjẹ á máa lù wọn. tí nǹkan bá le lálejò tí wọn bá fomi ju irọ́ díẹ̀. tọ́ anábì gbọ́ fọ̀rọ̀ ọ̀sọ̀ fi ọba ọ̀bẹ hẹ́n wọ́n dẹ̀kun fún akẹ́kọ̀ọ́ bó tí wọ́n bá máa yájú sọ́kọ ẹ̀ máa lù wọn. tí wọ́n bá máa yájú sọ́kọ tí wọ́n máa ń ṣe gàrú sọ́kọ ẹ máa lò wọ́n. àmọ́ lílò wọn bàbá ti ń kọ́ ẹ̀sẹ́ láyé àyàwó ẹ̀ bàbá ti ń kọ́ kòǹgò fún lára àyàwó rẹ̀ tàbọ́ǹdò lára àyàwó rẹ̀ ẹ dájú pé ọ̀gbádùn ètò ọlọ́ọ̀rẹ́gbẹ́ lẹ́nu márùn-ún fún ìyàwó rẹ̀ irú rẹ̀ kọ́ ni wọ́n ń wí lólò ọ̀wọ́ ìrò mọ̀bàráhìn èyí tí ò ní à ń sèrè ẹni léṣe nínú kò ní bóni láwọ̀ kò ní sẹni léṣe kò ní sẹni léegun ámbọ̀sibọ́sì yọ̀ọ̀kà ní léegun irú lólò tí wọ́n ní ẹ lè lù wọ́n ní ẹ bí kẹ́kàn kó aṣọ yín jọ kẹ́ nàmà lẹ́yìn ẹ̀sìn aṣọ tí ń bẹ lọ́rùn yín ni òkè ṣe jáde lọ mú lórí ìkọ́ aṣọ tí ń bẹ lọ́rùn yín sẹ́mi kó níwọ̀n bá tẹ́ lé yọ tẹ́ lé yọ sọ́wọ́ nú aṣọ tẹ́ wọ sọ́rùn ẹ wọ́n ti gbá lẹ́sẹ̀ má gbọ́rọ̀ ó dàbí ẹni tó ṣe ìlérí pé òun lu ìyàwó lẹ́gbọ̀ọ́gọ́rùn-ún. wọ́n lọ wá irú àwọn koríko gúngùn gúngùn tí máa dàbí ìgbálẹ̀ wọ́n á pọ́gọ́rùn ọkùnrin ànàmọ́yàwó lẹ́sẹ̀ ní kó má gbọ́rọ̀ ọ̀pọ̀ hundred náà àmọ́ àwa ẹlòmíì gbọ́mọdà mi ara nù adúpẹ́ ọlànà wá kùmà ọ̀dà méjì wọ́n lè gun ẹ̀yìn sẹ́ adájú pé o ti kura rẹ sí wàhálà ẹlòmíì àti ìyàwó rẹ bá jọ fura wọn lọ́rùn báyìí lẹ́kùn tí wọ́n bá sọra wọn lù lẹ́kùn kan gbà obìnrin gan ṣe láyàkàyà gan náà rí nítorí sọlọ nígbà tí ọkọ lọ yọ rẹ tí wọ́n á lọ yọ igi ìdáná ọlọ́yọ ọkọ yọrẹ ìwọ́yọgì ìdáná e àwọn apá àtẹlẹ wọn bẹ nù kẹta máa fi ṣèkìlọ̀ fáwọn obìnrin àwọn ọkọ rẹ làlùjẹ́nà rẹ fà ọkọ rẹ làlùjẹ́nà rẹ káti ẹ̀pọ̀ sẹ́ńtì ọ̀rọ̀ rẹ ti gbẹ̀tẹ́ kọ́ jẹgba kọ́tọ́ sí ọ kí wọn náà máa dìṣẹ́ kọ́tọ́ sí ọ kọ́ lọ yàpó là kọ́ ọ lọ yọ orógùn nínú àmàlà gbóná kọ́ nàmà lórí orí ọ̀fọ́ kàlà àwọn bá tẹlẹ máa sọ pé àwọn kàtàǹkìrì obìnrin àwọn làwọn tó ṣe pé tọkọ bá ti yọ ọrẹ òun yọ àpò làsì wọ́n ní lọ yọ àpò làsì lọ <laughs> yọ orógùn rí ẹ̀. ẹ ká o ká ịkpọrọ rẹ o ti gba débi pọ́ jìyà kò yẹ ọ pé kí wọn náà lọ wọ ṣọ́tìníkà di kàkà di kókó pa àjọ ńnà owó lónìí kí là ń jẹ ńnà ń dàbí torí anábìnrin وأطاف بآل رسول الله صلى الله عليه وآله وسلم نساء كثير àwọn obìnrin rẹ̀gẹ̀dẹ̀ wọn bá mórí lélẹ̀ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa alihi wa sallam oníkálukú wọn wọn ń lọ fẹjọ́ àwọn ọkọ wọn sọ àwọn ìyàwó ànábì lólu ọ̀fẹ́ tó wíwọ́ fún wa má lólu ni wọ́n lù wá wọn lánàbì lóní kí máa lù wá ẹ bá lè bá lè sọ̀rọ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tọ́ wọ́n ní nìṣẹ́ òǹdẹ̀kìrì wọ́n lò ní kẹ̀sìrì mọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀lẹ́lẹ́fọ́ àwọn gbọ́dọ̀ nìṣà torí nìṣà àwọn obìnrin nìyẹn ṣùgbọ́n àmì kóbìnrin ni wọ́n kò sínú gbọ́dọ̀ yẹn bí gbọ́dọ̀ yẹn ṣe wá wá iná ni wọ́n tún ròyìn rẹ̀ bó ti ṣe wá bí akọ ni wọ́n fa kọ ròyìn rẹ̀ àmọ́ tó máa tó sọ pé nìṣá olùkẹ́sì rọ̀ ó ti ṣe déédéé léde lárúbáwá àwọn obìnrin ó àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam yashkuna azwajahun wọ́n fẹjọ́ àwọn ọkọ wọn sùn lórí lílù tí wọ́n ń lù wọ́n wọ́n sì la gbọ́ pàànàbì náà lónìí kó wọn máa lù wá ẹ wá bá níbi ànábì kó má jẹ́ kó wọn parọ́ má ànábì àti ìṣẹ̀lẹ̀ kó wọn máa lù wá. ẹlòmíì sọ pé ẹni kí a máa lù wọn lùlù tó le ká máa lo wáyà ká máa lo ọ̀sán ká máa lo kòbókò ká máa lo pàṣán ká máa lo kùmà mọ̀ràn sí wọn lọ fẹjọ́ sùn akọ̀mọ́rí pé rú èyí tẹ́yìn sọ ni wọ́n kàn bá sọ gbáyà lẹ́sẹ̀ ni wọ́n máa lọ kí. bẹ́ẹ̀ ni torí pé ẹni tó bá jẹ́ pé kò jẹ́ gbarí ọ̀wọ́ aṣọ tẹ ẹ bá mú tẹ kóbó lùlù ńlá ni yàtọ̀ sí èyí tó ṣe máa fọ́ létí òtí máa nà ní ẹgbẹ́ ẹlẹ́nu kan ó ti máa la ìjọba tó mẹ́lẹ́nu mẹ́ta wọlé ní ọlọ́sọjọ́ sùn wọ́n fẹ́ pa mí ni ẹgbẹ́ ẹlẹ́nu mẹ́ta báwo à ń fara ẹgbẹ́ ẹlẹ́nu kan àtúnké eléyìí túmọ̀ sí pé kìí ṣe dandan pé lùlù tí wọ́n lù wọ́n lọ́wọ́ wọn lára ló dùn wọ́n bàjẹ́ wọ́n fi wá fijọ́ sùn ẹni tí ọ̀jẹ̀ gbárí fẹ́ẹ́ adi pé wọ́n nà kọ́dà kó ṣe pé ẹgbà yẹn ṣèyàn léṣe lùlù yẹn kọ̀ pa lára yóò ké torí pé ẹ ti lè dákẹ́ lónìí nǹkan tí ẹ̀mí yóò fẹ́ nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́ tí ó bá parí pátápátá yóò sì dínkù pátápátá. báyìí làwọn obìnrin yìí ṣe o wọn á sọ fún àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ànábì ní laqad tafa bi ali bayti muhammadin nisa'un kathir àwọn obìnrin kíkọ́ náà ti lọ sí ọ̀dọ̀ àwọn ìyàwó ànábì láwọn ilé wọn o yashkuna azwajahun wọ́n fẹjọ́ àwọn ọkọ wọn sùn laysa ulaika bi khiyarikum àwọn àwọn wọ́n yẹn sí àwọn tó lóore o wọ́n yẹn lè lù wọ́n lọ́ba di pé ẹ̀ ń lù náà ní gbogbo gbà kò sí nǹkan tó lè fẹnu ṣàlàyé má ẹ̀ lámùmọ́ra ẹ̀ láfaradà lólù yìí náà sáni sá. anábì náà àwọn tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n sí àwọn tó lóore jù nínú yìí. Abu Dawud as wa bí nínú ẹ̀kọ́ tó wà nínú adéṣì yìí ni pé anábì sallallahu alaihi wa sallam ìgbà tó ní kí wọ́n mọ̀mọ́ lu àwọn obìnrin anábì kàkún inú dáadáa tọkọ yẹ kọ́ máa ṣe sí ìyàwó rẹ̀ ní pé kọ́ máa fọwọ́ lúlù kọ́ máa máa fi báwí bẹ́ẹ̀ ni àwọn obìnrin ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ lọ́yẹ kó wọ́n jẹ́ kó yẹ kó jẹ́ pé lúlù láàmà fi ṣe tiwọn ẹni tá a lù tá a lù tá a lù tá a lù pa wọ́n sì bá a bẹ̀rẹ̀ ẹjọ́ tó bẹ́ẹ̀ abalọ́ tó bẹ́ẹ̀ abájọ wọlé atúnjọ sùn sórí ibùsùn kan náà àtúnwá fọwọ́ kàn pé ìwọ bọ́ọ̀bí ìwọ bọ́ọ̀bí báwo èmi tó tìrùtọ́ fẹ́ pa tó ti sẹ́mi léṣe yánnayànna gbogbo bí ọba ti sé léṣe kára ti lé pàǹpàǹpàǹpà ibi ẹtì bọ́lá kára ti gbọgbẹ́ fúnra bá fọwọ́ kàn tí máa ń ké. ó lè inú ẹ̀mí rẹ lọ́ọ́ máa gbọ́ jẹ́jẹ́jẹ́jẹ́ lárábìnrin ti gbádùn wọ́n lọ aláàbọ̀ ara báyò kọ́báàmù kò tẹ̀ bálàkà ìmú lẹ́yìn náà kí wọ́n bá kó ń lu ìyàwó lukulù kò ní tí gbogbo ará àdúgbò bá dá sí pọ̀ ọ̀ma ń tó sí ọ̀ma ń tó sí. wọn kàn máa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí àyíntágbára rẹ̀ ọ̀ká ní ọmọ fẹnu ó lè sọ pé lura yín lónìí ni máa lò tẹ́lẹ̀ sọ̀rọ̀ pé ni ó rí lónìí ni òun rí pòǹgbà eyín eyín méjì ló wọ́n kà lẹ́nu tọkùn mí náà tí ọ̀gbọ́n lọ títí bá gbọ́ òun náà bá lọ máa múra ó ti máa wẹ̀ wuyà yóò ti ti máa wọ ìbọ̀wọ́ lẹ́ni tí ń fi pákó sáàárín ọmọ àká nítorí wọn bá lẹ́sẹ̀ pẹ̀lú pákó ìyọgbà àbà ẹgbẹ́ rẹ lọ́lọ́ba tẹ́jọ́ nàbí owó anábì ní ẹ̀ma màdù wá ara ọkùnrin ọ̀ràn ya gbọ́dọ̀ obìnrin ti ṣe wá bẹ́ẹ̀ ká torí pé ọ̀lẹ́ burúkú lobìnrin lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin bó tilẹ̀ pé ẹnu wọn ju agbára wọn lọ wọ́n máa lérí níbi sí dáhùn lè ṣe ó ṣe yí ọkọ́lá apátó wọn dá sí ọlá àwọn ọ̀tẹ́ gan-an ó yẹ ọwọ́ bọ̀ dárò. lẹ́nu ẹ̀ má gbọ́rọ̀ obìnrin járe àwọn ọ̀rọ̀ bánzá tí ò wúlò ẹni tó tó bá ti tó bá ti rámú báyìí àbá tó rámú tó pọ̀ ó lè pé wà ló tún kó bọ̀ ní tẹ́sán lọ sanwó sí tùbí ọ̀sẹ̀ mẹ́ta àtẹ́kọ̀ọ́ náà ló tọ́ fẹ́ náà nígbà tó ná ìyàwó ẹ̀ kọ́dà tí ò ṣe àti ti ṣe tipẹ́ tó ti dàbí ìgbà tó ti lọ yóò tó complain ẹ sì mọ gbogbo hospital nìsín wọn kọ ọlọ́gbọ́n ni ó lè pé wọn máa ó máa ń rìn ó máa rí bí ìgbà tí gìgísẹ̀ máa dùn gìgísẹ̀ ó wọn fọ́kàn ní gìgísẹ̀ pé àgbógbó complain ló wọ́n sọ wọ́n ló gbóhùn wá bì àfa wọ́n bá ní ẹ lọ deposit fifty thousand lórí aluyan aluyan bẹ́ẹ̀ ni fifty thousand nígbà tó ti tójọ́ mẹ́ta wọn ní ẹ̀sìn dẹ́pọ́sìtì fifty mi. àbá àjàgà kí ni ìtọ́ ìlú ó ti ẹ̀yìn síbà ọgbà ọsibítù tó wọn táwọn ń gbèsè ni ó gbé lọ ọgbà fọlọ. bí wọn náà bá gbọ́ sókè pé olùjọ mi ọwọ́ rẹ ọ̀rọ̀ ni. anábìrin ẹ má máa lù wọ́n ẹ má máa lù wọ́n àti pé àwọn obìnrin kí lè fẹ́ lò sí ẹni tó ṣe é pé àbárà kan lọ gbà ó lè kó gbogbo àbárà mẹ́ẹ̀ẹ́dógún lọ gbà ó yọ ó sún mẹ́nu wa tó lè sọ lọ́n búra sí pé àbárà mẹ́ẹ̀ẹ́dógún lọ ń gbọ́ ẹ wọ́n ni wọ́n máa búra wọ́n ni wọ́n máa búra sọ́kò òsínmi lábàrà ni <laughs> ẹ mo fi ọlọ́bàrà àbẹ́tó fi pé mẹ́ẹ̀ẹ́dógún máa kà á ah, subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé ọkùnrin yẹ kọ́ gbọ́n àwọn dàbá tí wàá bọ́gbọ́n lọ́dọ̀ ẹ̀dọ́ pàgbọ́n náà látúbá lọ́dọ̀ ọkùnrin náà irọ́ lásán ni ọgbọ́n tí wàá mẹ́mẹ́ ni kí wọ́n lu ìyàwó rẹ̀ o ẹ̀kọ́ mi ó náà ní pé sọ́mà sòfin tí wọ́n bá ti lù lóúnjẹ àyè àti tún gba ìmọ̀ràn wọlé lórí ẹ̀ wà torí Umar padà wá ó sì sọ fún Ànábì sallallahu alaihi wasallam kékeré náà nílò wọn láwọn ẹni tí ń yájú sọkọ àwọn pamínkù àwọn agaaru ọlọ́mọdé tẹ́lẹ̀ ìtumọ̀ sìkè tí wọ́n bá fẹ́ yíyàn padà lórí tó ti pinnu pòun ó ṣe ọ́sọ̀dì tí ìpinnu yẹn ti gbọ́dọ̀ jẹ́ yíyí padà gíga sí pé wọn náà kẹ́ sọ̀rọ̀ ìwọ gẹ́gẹ́ bíi dání. tọ́ bákan náà ó tún fi hàn pé téèyàn náà bá mọ̀ pé òfin tí wọ́n ṣe ìpanilára ń bẹ́ńbẹ̀ fún yàn wọ́n á pàtẹ ni tí wọ́n ṣe kọ́ba ti bẹ̀rẹ̀ sí ní èlò ọtọ́ kéèyàn náà tún ké lọ́nà tí ó tún fi gbà tún ṣe àwọn ọkùnrin tí wọ́n túlẹ̀ tẹ́ pẹ́ lómi náà wọ́n hùn wọ́n fọwọ́ bà láti àwọn ìyàwó wọn kálukú wọn máa bí táàrọ̀ ń kù sí àwọn obìnrin náà yà sáré lọ bá nàbì sallallahu alaihi wasallam gbọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ àmà ah, ń tà sí olúlu wọn lù wá nìsín o wọ́n sì lánàá bí lóní wọn máa lù wá o ọ̀rọ̀ àti bá jẹ́ bẹ̀ ẹni ń bá ń lu ìyàwó rẹ̀ kò sínú àwọn ẹni tó lóore nínú àlùmọ́ yìí kálukọ́ bá tún mọ àwọn rẹ̀ alimami Abu ló gbé jáde. ìgbà wọn tó tẹ̀lé lẹ́yìn wọn láti Abdullahi bin Amr ibn al-As radiyallahu anhuma anna Rasulullah sallallahu alayhi wa sallam qala ad-dunya mataa' anabi sallallahu alaihi wasallam ní ilé ẹrù gbádùn ìnílẹ̀ ayé ẹrù gbádùn onílẹ̀ ayé o wa khayru mataa'iha al-mar'atu as-salihah ìtọ́ra lórí jù nínú ẹrù gbádùn ilé ayé ó náà rere tọ́lá ń bá fún yàn lóbìnrin rere fẹ́ níyàwó èèyàn ti léyìí tó dáa jù nínú ẹrù gbádùn lé ayé yàtọ̀ sí àwọn obìnrin bó àwọn obìnrin fìtínà àwọn obìnrin mùsíbà àwọn obìnrin jẹ́gbọ́n yàyàkúyà àwọn agbónilẹ́nu àwọn abatẹnijẹ́ àwọn obìnrin kóbìnrin. tó bá pa pé àwọn ni ọlọ́run bá fi sàdáwò fún ọ tẹ́jẹ́ ìyàwó rẹ ó ní rí gbádùn ilé ayé torí wọ́n ní ẹrù gbádùn nílé ayé eléyìí tó wá lóore jù nínú ẹrù gbádùn ilé ayé òun náà lóbìnrin rere kí obìnrin di obìnrin rere ó náà ní kọ́ gbọ́ náà gbọ́ ó sì jẹ́ obìnrin tí máa dán ọkọ nú tí máa tẹ̀ láti ọkọ rẹ̀ tí kìí tàpáyà pàṣẹ àwọn obìnrin lóore nìyẹn ẹni tẹ́lẹ̀ ń bá ti ṣe kò ń bí obìnrin lóore òun gangan lọ́lọ́run bá fún lẹ́yìn tó lóore nínú ẹrù gbádùn ilé ayé torí ẹ̀ pèníjà ńlá lélẹ́yìn fún gbogbo àwọn obìnrin ẹ̀yìn abilékọ. àtẹ̀yìn ọmọge bẹ́ẹ̀ sì wọlé ọkọ pé báwo lẹ́sì jẹ́ obìnrin rere yóò fi jẹ́ pé ẹ̀yin lẹ lóore jù nínú ẹrù gbádùn ilé ayé kí kóbìnrin kàtá ya láì kó ya ẹni tó ṣe pé lóde kúkúrú alẹ́ kọ́ màtá ni ọjọ́ obìnrin yẹ obìnrin yẹ kó ṣe pẹ̀lẹ́ obìnrin yẹ kó lẹ̀ kọ́nà tó ṣe pé kò ní máa ṣe bí ọkùnrin tí nǹkan bá le le le le le tó ń bá ti lè dá sí kó sì rọ̀ tí nǹkan bá ti fẹ́ burú bàrẹ̀ tó ń bá ti débẹ̀ kó sì dáa obìnrin tí máa bọ́kọ tí máa bá kópa nínú ìdùnnú rẹ̀ tí èsì ìdádára rẹ̀ nù bànújẹ́ rẹ̀ obìnrin tó ṣe é pé tí ọkọ rẹ̀ bá pa láti ọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tọkọ bá ń sọ yọ gbà sódodo àsìkò gbà tí ọkọ bá sì pa láti ọ tẹ láti ọ àwọn obìnrin rere nìyá o torí ẹ̀ àwọn obìnrin wa wọ́n ní láti gbìyànjú láti jẹ́ obìnrin rere nítorí pé obìnrin rere wọn náà lè tó dáa jù nínú olùgbádùn ilé ayé. tán ilé jẹ́ ìparí báàbù yìí. níbi tí wọ́n ti sàlàyé fún wa báwo ló ti ṣe yẹ ká máa láàánú àwọn aláìní àtàwọn ẹni tó lọ bí àwọn obìnrin àtàwọn ẹni tó fara jọ wọn. àdéhùn táwọn akọ̀kan yìí ó jẹ́ àdéhùn ọ̀tọ̀gọ́rùn méjì àti ọgọ́rin ọgọ́rùn méjì àti ọgọ́rin. ọ̀nà ni àdéhìí jẹ́ ẹjọ́ gbìyànjú jama fún àwọn nǹkan tá à ń gbọ́ ká máa tẹ̀lé káyé ṣètì pàlàbà rẹ̀ á lo obìnrin á lo obìnrin ẹjọ́ amú asòkù kọ́lọ̀ mọ́jà ló kó èèyàn lọ́rùn bákan náà ká gbìyànjú. láti jẹ́ pọ̀ obìnrin rere là ń fẹ́ kìí ṣe àwọn sàgbẹ́ lójú yòyò olójú àrídè ẹlẹ́sẹ̀ Maradona àwọn ìyàwó gidi ó jẹ́ pé wọ́n fẹ́ràn ẹ̀sìn ọlọ́run wọ́n sì ń ṣe wọ́n fẹ́ràn anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sì ń tẹ̀lé súnà rẹ̀ àwọn ẹni tí èfè tí pàlàbà sí ọlọ́run kírísà nàbì Muhammad sallallahu alaihi wa sallam tó ń sè ń jìnà sí gbogbo ntí ọlọ́run àtànàbì rẹ̀ ní ká jìnà sí. àwọn tí wọ́n pé ẹ̀sìn lọ́sọ̀ wọ́n di lọ́sọ̀ wọ́n darí wà yóò ṣe kójú kàn dán lásán àwọn ẹni tó ṣe pé wọn ò ṣe tán lọ́nà kan láti fẹ̀sìn wọn gbà pààrọ̀ àwọn tó ti pé nǹkan kan wọn lọ́dọ̀ wọn tẹ́sìn wọn àwọn obìnrin rere nìyẹn torí ẹ̀ ọlọ́run kò àwọn obìnrin wa lóbìnrin rere ẹni tí wọ́n wá obìnrin rere òun náà ní láti jẹ́ ọkùnrin rere nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn irú báwọn ò ṣe rí ni wọ́n máa fẹ́ káwọn ìyàwó wọn jẹ́ wọ ọ̀fẹ́ tọ́lọ́ ọ̀fẹ́ tà nẹ́bì sallallahu alayhi wa alihi wa sallam ó lè fi kọ́bọ̀ ó lè fi tọ́rọ́ bẹ́sìn ọlọ́run ọba ṣàwàdà ó lè kúlẹ̀ ọ̀rọ̀ alẹ́ ní rẹ̀ ni ọ ẹni bú tìrì ọ̀daràn paraku tìrì torí ẹ̀ gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé àwa gan alára akọ́kọ́ dání rí ẹ̀lọ́ àdúrà ọlọ́run á gbé wa kó obìnrin rí ilé ìjẹ́bù tó ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá là ń bẹ̀ kó tó bá sàlùkùn yín máa nìwà ó lè wá jìnnà sí gbogbo ń kí máa bá yín lẹ́nu ìjẹ. ó fọ ọlọ́kan nínú àwọn mùsùlùmí rere àwọn jẹ́ pé wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba máa tẹ̀lé lọ́nà ní gbogbo àti gbogbo àyíká yìí. alhamdulilayi wọ́n ní sẹ́nìkan bá báyàn gbàtẹ́ èèyàn sì ti gba owó téèyàn fi sílẹ̀ yìí ẹni tó ṣàtọ̀nà béèyàn ti rí sẹ́wọ̀n wọ́n á máa dúndú pé àwọn gba owó lọ́dọ̀ ọgbọ̀n kínní kejì igun ẹni tó gbéṣẹ́ kalẹ̀ pé kí wọ́n bọ̀ ń ṣe àti látọ̀dọ̀ ẹni tí wọ́n gbéṣẹ́ yẹn fún un tó ṣe ipò wo la fẹ́ to irú owó tí wọ́n ń gbà yẹn sí. lábẹ́ òfin ọlọ́run nìkan bá bá ń wáṣẹ́ níjẹ́ ṣiṣẹ́ kọ́ńgílá ó wá sọ pé tóun bá bá mi rí sẹ́yìn wọ́n gbà yí báyìí owó sísàwárí iṣẹ́ kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run pé kí n fún un eléyìí á máa pè ní jọ́ọ̀lì ìgbà tí wọ́n lọ sọ pé tó bá bá mi wọ́sẹ̀ tó sì tó bá bá mi wọ́sẹ̀ tó sì rí màá fọ́ níye báyìí tó bá bá mi wọ́sẹ̀ tó sì bá rí màá fọ́ níye báyìí àtọ̀dọ̀ ẹni tí wọ́n bá wọ́sẹ̀ lélẹ́yìn ó ti wá. ó sì lè jẹ́ ìjà ọ̀rọ̀ pé màá bọ́ wọ́sẹ̀ tó bá gbà wá tó yẹ ìgbà báyìí owó báyìí lọ́sàn fún mi ní ẹ ti di pé ọ̀háyà rẹ̀ ni. tọ́ lábẹ́ òfin ọlọ́run tó bá gbé sẹ́ta ló ṣe tó fi bọ́ orí sẹ́yìn ọ̀sánwó rẹ̀ fún tó bá béèrè fún. àmọ́ ká sọ pé tí wọ́n bá bọ́ orí sẹ́ one million wàá san ten percent wàá san twenty percent ìyànjẹ burúkú nù. wọ́n á gba owó sẹ́tọ̀ bá ń ṣe ní ìbámu pẹ̀lú wàhálà tó ṣe. wàhálà pọ̀ máa ń fún ní tọ́pọ̀ wàá lò tó nǹkan màá fún ọ ní tí ò tó nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á ní ọ̀nà wo lọ da sàfilẹ̀ máa wá láwùjọ wa nítorí a ti mọ̀ pé a ní a ní compact a ní a ní a ní gbogbo àkàrí a sì tó ní báwọn bàbá bàbá ti máa wò èwo ni ká máa wò àwọn bàbá bàbá yẹn àwọn máa ń wo bolo máa má ti rí gabas ajẹ́pẹ́ àdójúkọ kàábà nù. láṣẹ káwo bó ní mẹ́kà wà sáwà nílùú tàǹgbì òun náà ní tọ́jà. àwa ní ìdè ìbùwọ̀rùn láwà mẹ́kà wà ní ìbùlà rẹ̀. ìbùlà ọrùn agun abẹ́ẹ̀ ní mẹ́kà wà sí àwa láwà ní ìbùwọ̀rùn gbogbo bi tí abatiwari kọjá agbọn abùlà ọrùn ibẹ̀ náà ní kíbla wa ibẹ̀ ní kíbla wa àbùkátà pé dandan ansẹt compact kíbla finder tó náà jẹ́ compact àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbùkátà rẹ̀ nítorí pé ńgbà tí kíbla finder àti compact bá ní kẹ́kọ̀ọ́ yìí sálọ kíbla ní kíbla yín táwa sì mọ ìhà ibi tó rùn ti ń yọ ìhà àbí tóòrùn tún yọ lálò ẹ wá kíyèsí òkè sóòrùn wọn ni ká kọjú sí agbọn àbí tóòrùn tún yọ ọfẹ ọfẹ ju òrùn ga lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kíbla sàdà yẹn tẹ́ bá farabalẹ̀ wò dáadáa ẹ pé wọ́n ṣe wọ́n fi tájẹ̀tì òrùn ni bàbá yìí tí wọ́n ṣe nọ́mbà tán kọ fún aláwùjọ tiwa ẹ rí i pé òrùn náà mọ sábà fi tájẹ̀tì ibùlà òrùn sì fẹ̀ ju ibi tó òrùn sì máa yọ lọ eléyìí jẹba torí ẹ àwọn bàbá bàbá náà ẹ lè kọ̀ndẹ́mù wa torí pé lápèjì èmi la sí ẹ rí i kí n gbà táwọn bàbá bàbá táwọn fẹ́ ṣe kíbílà bì wọ́n wo bo ní gábàtì tọ́ ibo ní ibùlà òrùn sọ pé ìhà abẹ́lá ní kàába wà sí wa àwọn àwò pé báyìí wàtí kọ́ mọ́ṣáláṣí ẹ̀rí pé gbogbo ẹ̀ kọjú straight tọ́ ìgbà tí àwa dé àwọn èèyàn ayé ìsìn kí làwa rí rí ká bàbá yìí wọ́n gbìyànjú o kìí ṣe pàkọ́ ni wọ́n kọ sí kìí ṣẹ̀gbẹ́ ni wọ́n kọ sí bọ́t kí lẹ rí kí ni rìsáàtì ti mú jáde àtàn rárá sí kí ni àtàn ayé ẹni díẹ̀. alhamdulilah a jẹ́ pé o lè máa kọ̀ndẹ́mù ọkọ̀ máa fèlè. torí kí tó bá kẹ́ ẹ kọjú náà straight yẹ́rẹ́ bá àwọn ṣẹṣẹ mọ́ṣáláṣí à ń bẹ lọ́n kọ́ máa burú. torí pé tí tí tí tí tẹ̀sẹ̀gbẹ́ta níwọ̀n àbá títẹ̀ gbogbo ẹ̀ náà ọlọ́lọ́mọ. lọ́wọ́n sọ pé kíbílà méjì ló dájú gbogbo ayé yìí kàába yẹn ti máa rí sọ láti ti ń wò bẹ́ẹ̀ náà ni mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíbla rẹ̀ dájú ó ju àdá lọ ilé ìjàgbé tó jẹ gbogbo àwọn yòókù kò nídìí kẹ máa bẹ wulẹ̀ tí wọn bá dá ti jẹ pé ẹrí pé pàkọ wọn kọ sí ibi tó yẹ kí kọjú sí àbẹ́gbẹ́ àbẹ́yìn tó bá ti jẹ bá àwọn ẹ̀ ní wàhálà ilé ìjẹun. lẹ́yìn náà máa kíyèsí wọn ń bọ̀ ẹ máa kíyèsí láti kí sẹ́yìn bá wà mọ́ síláṣí ẹ wọ́ síláṣí mi pẹ̀lú ẹ̀ ní níbà tí jókòó yìí ẹ rí i pé ẹ máa sọ pé ah síláṣí ah, kan bẹ̀ ń báyìí làwọn máa ń kọjú báyìí wọ́n máa ń kọjú ẹ bẹ́ẹ̀ kọ́ ni ẹ rí i bí ó ti máa ṣe yín nù bẹ́ẹ̀ ni nítorí pé tó ṣẹlẹ̀ ni pé ilẹ̀ kọ̀ wá pẹrẹsẹ ilẹ̀ wà rògbòdò ni bí là ń ṣe ń yí o bẹ́ẹ̀ ni ìbùlà ọrùn ló lè máa dàbí ìgbà ní yí lójú wa ní ti sẹ́ba ti lọ sádùúgbò mi èèyàn máa rí bí ìgbà tó ti pé ibi táwọn ń kọjú sí bọ́yọ̀ lọ báyìí bọ́yọ̀ mi ọ lọ báyìí ala oorun kí parun. sẹ́yìn bá ti wò láàárọ̀ ń bọ̀ lòrùn ti kọ́kọ́ yọ. ìhà ìhà gan lọ́lọ́ ní ẹ̀kọ́ títí kìí ṣe pé kàábà gan jàtò náà lè gẹ̀ẹ́sì ẹ̀. fawalli wajhaka shatra al-masjid al-haram torí náà dojú rẹ kọ ìhà tó ti jìnnà jìnnà ó lè gẹ̀ẹ́sì ẹ̀ hundred pass ó lè gẹ̀ẹ́sì láti kọjú síbi tó jẹ́ direction ilé ìjẹ̀bù sùjọ. kó ló wọn fún sọdá pé kò fún sọdá pé títí tó fi kú kò yá wọn ọjà gbèsè ni wọ́n ní wọ́n ti so igi pọtukọtì ìsan sọdáàkì tọkọ fi kú ọkọ ìsan sọdáàkì tó fi kú á sọ pọkọ jẹ gbèsè ni lábẹ́ òfin Ọlọ́run sọdáàkì yẹn ń bẹ nù àwọn nǹkan tó wà níwájúwájú tá a kọ́kọ́ lára owó tó wá fi sílẹ̀ ṣáájú kó tó kan pínpín ṣáájú kó tó kan pàmà pín torí rẹ̀ ká ṣàkíyèsí. gbèsè rẹ̀ kò sí ní tó lè gbé kú àfi kẹ́ ẹ̀ tán kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn. wọ́n ní tí èèyàn máa má pa àyàn kí náà ṣe fún tí èèyàn kan máa má pa àyàn òfin lọ́ọ̀ ni pé wọ́n pa òun náà àyàfi táwọn àdílé mọ̀lẹ́bí èèyàn ẹni tó ń pa òun tó bá wọn ọ̀fẹ́ kí wọ́n bá wọn pa á àmọ́ kó san díyà wọ́n sì lè sọ pé àwọn afẹ́ kó san díyà tó kí. eléyìí tó ṣe pé wọ́n padà parí sí àtúnṣe wọ́n ṣàtúnṣe láàrin wọn ìyẹn nígbà tí kò kọ́ san ọgọ́rùn-ún àkúnmí wọ́n lè sọ pé ọ̀dà agbẹ́bẹ̀ àti nípa ọmọ tìyín tó pa ọmọ tiwa máa àmọ́ kàkà kẹsàn ràkúnmí ọgọ́rùn ràkúnmí ẹgbẹ̀rún lẹ́sàn lẹ́yìn náà ràkúnmí ẹgbẹ̀rún tó lè dípò ọmọ yín tán pa torí ẹni tí ọba dáràn kọ́ sọ̀rọ̀ dá tọ́ba alọ́pàá ayọ̀ tọ́ba pa ayọ̀ tẹ́ bọ́ tó gbogbo àwọn nǹkan tó wò bí eré yóò dò tọ́ ẹ̀yin ọmọ pé ibi tó bá ti ń lò fi ṣẹ̀ríya lẹ́nìkan bá máa má pa àyàn. Hmm ọfẹ lè má sí gbogbo ilé ayé tí wọ́n fi bẹ kíkí kí wọ́n fi bẹ àwọn èèyàn ẹni tí wọ́n pààyàn wọn lámàámà pa tí wọ́n máa bẹ tó dákun kọ́ máa pa ọmọ àtàwọn tó pa ọmọ rẹ̀ tó náà wá sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ gbogbo họ́ọ̀lù yìí báyìí ẹ pẹ̀lú gold tẹ́ bá ti kún pẹ̀lú gold òun withdraw títọrọ tó ń tọrọ pé kí wọ́n bọ̀ ń pa ọmọ tìyín náà tí góòlù tọ́ba kún àpò ṣòkòtò wa tó kún tẹ̀ wù wa tó tó kún ti dáńsí kí wa tẹ̀wọ̀n kékeré ṣeré báwo wa ni ó ní gbogbo áàlù yìí kọkùn pẹ̀lú góòlù àwọn náà máa wá ká ni o torí pé tẹ́ bá pẹ́kẹ́ mi ọmọ ti yóò ṣe apààyàn àfi kẹ́ ẹ ṣe ń tán wí. bẹ́ẹ̀ ta ló tẹ tọ̀nà tẹ tó tara yín kò tà. torí ẹ̀ kéèyàn sọ ọ̀ràn dá òní mọ́rọ́ ni tọ́sẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́. ọlọ́run bá sọ láti jàmá lọ ìmáàmù bá ṣubú ọ̀kan náà àwọn jàmá ṣubú tá a lè dá láti dúró nítorí àti gba ẹni tó ṣubú là. tí iye èèyàn tó lè gbé dúró. láti má jẹ́ pé ọwọ́ àníkòpó ṣubú táburú mi ò fi ní ṣẹlẹ̀ sí táwọn bá ti dìde dúró gbé dúró ti tó àbùkátà akájá sọ láti wá bó sì jẹ́ lè máàmù náà ni ẹlòmíì kan bọ́ wájú ẹ̀rọ awọ́ sẹ́gbẹ́ kan lórí tí lè máàmù bá kú náà kọ́ àní tìtorí rẹ̀ fáàsì sọ láti mọ̀ lè jẹ́ bó ṣe jẹ́ náà wọ́n ní sẹ́yìn máa ń ṣiṣẹ́ ọwọ́ tí wọ́n fẹ́ gbéṣẹ́ fún yàn nígbè contract bí kápẹ́ yàn ń ṣiṣẹ́ carpentry so ẹni tó wá gbéṣẹ́ fún yàn wọ́n á lè lò lè parí iṣẹ́ yìí àti irinṣẹ́ àti gbogbo àtòwò iṣẹ́ tí wọ́n ní four hundred thousand naira wọ́n á kówó lé yàn lọ́wọ́ àti yàn débi tí ó ti rajà èèyàn ra gbogbo ọjà tó ń kó wọn rà kò sì jẹ́wọ́ kankan sẹ́kù sọ́wọ́ òun iye tọ́mọ̀ tí wọ́n ń ta gẹ́lẹ́ iná lọ́kọ́ fún kò fi nǹkan kan lé e ǹjẹ́ táwọn bá parí iṣẹ́ sáwọn lè máa kó iṣẹ́ tó kù lọ lé bíi pákó bíi èso bíi páànù kan lé ẹ̀yin láti gẹ̀ẹ́sì <laughs> tẹ́ ẹ bá fi lè kó lọ lé ẹ dára páànù lọ́lọ́ pákó lọ́lọ́ igi àlèdélé káfíńsà ká má bà papò kó fowó tiẹ̀ ra tiẹ̀ ó dàbí àwọn tí lọ́ọ̀ni tá sọ fún bí bá wàá dá ní tòkètìlẹ̀ ọ̀pá mẹ́fà ní tòkètìlẹ̀ tiwa òsìlẹ̀ gbàdọ̀ ọ̀pá mẹ́ta àbọ̀ lọ àbí mẹ́rin aṣọ títí lọ́rán ló fi jíṣẹ́ fún wa kò fún wa ní ntólé bàbá tí lọ́tẹ́ sì gbowó sẹ́ haramu ni aṣọ tẹ́ mú sọ́dọ̀ ẹ dá sọ wa padà fún wa. ẹ tó burú ká fi dá sọ tí wa ni ó burú aráàmù lẹfẹ fi máa dá sọ tí yẹn. torí ẹ ká kíyè sára ìgbà tó jẹ́ wípé ẹ̀yin ti sọ pé lọ́ọ́ ra irin iṣẹ́ ọlọ́sùn tún ràn yín lọ́wọ́ ẹ̀ fowó pọ́nrọ́ fi kò sí tó kéré sí kẹ́ ẹ gbà òdodo yẹn já ẹ fi hàn wọ́n pé iye tá a rà gangan la kó àbí yọ jàdá alára lápò ṣiṣẹ́ ńgbà láti ló tán tó kù ní. ẹ ẹ jẹ́ kó wọ́n sọ pé kí ni màá fi pákó ṣe kí ni màá fi kánú ṣe àtẹ̀tọ́ ẹ máa kó lọ́jà rí mo bóyí. màánà ni ọjà halal eléyìí jẹ́ bó ṣe jẹ́ náà. tó torí pé béèrè wọn ju ọ lọ àbẹ́ rí béèrè ti ń béèrè ó ní ẹnìkan bá pa ẹnìkan àbẹ́ ẹgbọ́n kan tó lè lọ tọrọ àforíjì lọ́dọ̀ Allah ọlọ́run níjẹ́ apáyàn hmm, ọlọ́run níjẹ́ apáyàn amẹ́nikẹ́ni tó bá fi lè pààyàn tó sì máma pa tí ó sì sì pa kò sí àforíjì tó lè tọrọ tó lè ba ẹ̀tọ́ ọmọ èèyàn jẹ́ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà fífún ní òfun ọlọ́run dáin tí wọ́n sọ fún Allah sálẹ̀ hàdá fi mà kọtẹlẹni bá mi bi eléyìí léyìí kí ni mo ṣe fún tó fi pa mí yóò fọwọ́ kan di orí ara rẹ̀ mú yóò gbé lọ́wọ́ yóò fọwọ́ kejì fún ọ lọ́rùn ẹ̀yin wáyé pé orí ò sí lọ́rùn báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ ayé nù. tọ́ njẹ́ ọ̀sẹ̀lẹ̀ njẹ́ ọ̀gbẹ̀ǹdè mi. tí ọba jẹ́ ikú ṣèèṣì pààyàn tí ò ti má pààyàn ọ̀rọ̀ tiẹ̀ fúyẹ́ yàtọ̀ sẹ́ni tó mọ̀ àmọ́ pààyàn náà. wọ́n lẹ́nìkan níyàwó lẹ́yìn tọkọ fẹ́ tán ọmọ pé kóun tó fẹ́ ẹnìkan ti ń wá tẹ́lẹ̀ wọn ò sì tí ì fira wọn lẹ́tọ̀ fífẹ́ ọkọ òsìjáni tí wọn á jókòó kalẹ̀ ń gbogbo ògbà ó níbi iṣẹ́ tí máa lọ lẹ́yìn ìgbà tí ìyàwó yìí ti wá délé ọkẹ́fin pé àtún àtọkùnrin tó ti jọ ń fira wọn tẹ́lẹ̀ wọn ò fira wọn lẹ̀ wọ́n ti jọ máa ń sọ̀rọ̀ ìfẹ́ débi pé ìwà àtọkọ yìí mà tó kìlọ̀ fún kò tún jáwọ́ ń bẹ̀. ọkọ wa padà gbọ́ nínú ọ̀rọ̀ tí ń wáyé láàrin ìyàwó rẹ̀ tó ló ń fẹ́ àtọkùnrin tó jálè pé ọ̀rọ̀ afẹ́rẹ́ ni afẹ́rẹ́ ni tó ń ti kó ti lọ lé ọkọ kan ó sì ń bẹ láàrin wọn ó sì ti wá lóyún fọ́kọ kejì. débi pé ìyàwó ti lé ọkùnrin tó sáfẹ́ fẹ́ńtúláàsì òun náà fura rí gbogbo ìgbà náà máa jọ takòtò ọ̀rọ̀ pẹ̀lọ́kọ òun òun á pè ránṣẹ́ pé kó sọ́ra rẹ̀ kó fọkọ lọ́rùn balẹ̀ ni wọ́n á sọ pé à ó tí ì mọ nǹkan òun ọ̀fẹ́ náà ni torí torí mú bá lòun ó tún fẹ́ lómi kẹ́ máa wo fìtínà wọ́n á ní kí ni ọkọ lè ṣe àti pé pápá gan oyún inú rẹ̀ ta ló ní torí pé ó dàbí ìgbà tí omi ti tẹ̀yìn wọ́gbìn lẹ́nu kò fẹ́ yí òun má ọmọdé arọ òun lòun ẹ lòun lọ́yẹ̀. kò burú ọmọdé ọwọ́ ara rẹ̀ tọ́ ìtọ́wà bẹ́ẹ̀ ni pé ọ̀daràn ló gbélé nítorí pé ó ti lọ́kọ̀ọ́ pé wọ́n á lè fìtínà ìwọ láì lórí lọ́ọ̀bì yìí. bọ́kọ́ máa ń ṣe náà ọ̀nà wà àbí pọ̀ ti lọ́kọ̀ọ́ tó ń tún sọ fóbìnrin tó wà lọ́dọ̀ onísìn tọ́lá lọ́dọ̀ ọkùnrin míì pé ọ̀fẹ́ ọkọ ọmọ lọ́wọ́ náà ni. béèrè inú yìí. torí wọn ní kó tó ti pọ́ lọ́kọ ọlọ́lọ́mọ ọ̀ràn wa tí bàbá náà gẹ̀rẹ̀ tó gbóbìnrin alẹ́ ọ̀sẹ̀lẹ̀ ó àwọn tátí ni. tó bá gbé wọn bá fẹ́ dáadáa òfin ọlọ́run sọ pé al-waladu lil-firash wa lil-'ahiri al-hajar ọkọ tó fẹ́ yàwó níyàwó ńlọ́lọ́mà tẹnìkan bá lòun náà báyàwó yìí dé kó tó di ipò bímọ òkò lòun jẹ òfò ní òmù. ìyẹn ìwọ náà o tún bá mọ̀ pé wọlọmọ o àmọ́ tí bá wọn káì ọmọ ọlọ́mọdé agbàgbà kùgbà tó ẹjọ́ ṣépè fúnra yín wọ́n sọ pé ọ̀fọlọ́ǹbúra pé oyún inú rẹ̀ yín sí náà o ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ọ̀rọ̀ aṣọ lẹ́lẹ̀ pé tó bá pọ̀ bá parọ́ mọ́ ẹni kọ́ sí ọ àbíkọ́ lánàá rẹ̀. obìnrin náà wí lẹ́ẹ̀mẹ́rin pé oyún náà ọkọ yìí lónìí oyún náà òun fọlọ́nbúra pọ̀ lónìí yóò wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ẹlẹ́karùn kọ́lọ̀ ó bínú sóun kọ́lọ̀ ó bínú sóun tó bá kú ìtọ̀ lọ́kọ̀sọ kó bínú sóun ní tobìnrin kọ́ láàánú ntọkùnrin torí pé láàárẹ̀ èpè ni èpè máa ń sàn lẹ́nu obìnrin bíi tọ́ wọn képe kún lọ́lọ́run fi ní kó akramakumullah àwùjọ wa yẹ kó dáa àwùjọ wa dọ̀tí bàjẹ́ àwọn olè náà ti pọ̀ jù kò tiẹ̀ sí limit àwọn ìjọ wà nílé ọkọ gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn èyí tí ọ̀lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rẹ́gbẹ̀ zina zina zina zina zina yìí náà sani sá gbé aláàbí ọlọ́sìn ni ẹ lọ́kọ ẹlẹ́kẹ́rẹ́ bá ti lọ lé ọkọ ẹ̀kẹ́rẹ́ fún wa pàlàpàlà zina ọlọ́ni ẹ̀ lọ́kọ níkìlẹ̀ ti kójọ àmẹ́yìn ọmọ ṣe zina nsọ ọlọ́ni ẹ̀ lọ́kọ ẹlẹ́fẹ́fẹ́ ustaz àwọn ustaz ustaz àbí òsínú yẹn ti wáyà o kí lẹ́ dákẹ́ sí wọ́n láwọn ọ̀fẹ́ fẹ́ ustaz àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n wá bàbá olówó. irọ́ lásán torí di eléyìí báyìí wọ́n á máa gbóyún ẹyẹ ká àwọn bàbá màmá àwọn náà tún máa tẹ jẹ ó kéré ọmọ ọdún wọ́n bá yọrùn tó bá ga ọmọ ogun ọdún lọ́mọ tó kéré ó tún nídìí kọ́ yọrùn kọ́ ga kò sí ní kéré lẹ́yìn tó ti wá islam ti dáa jù tí ìbá ti lóun ò ní ṣe ẹ̀sìn ni wọ́n máa padà káyìn islam tẹ́ kà kún ibẹ̀ lọ́nà àbáyọ wà fún gbogbo ìṣòro tí máa bọ́ mi àà o ti lọ́kọ dá kí á bí ẹni náà dá tí ọ̀bọ̀ sọ̀rọ̀ ma ogún ọmọ àwọn bá ọkọ kí ló ń fi síìmù ti tẹ́lẹ̀ kó tó lọ́kọ sí lẹ́yìn ìgbà tó lọ́kọ ẹ̀dọ́kọ̀ ẹ̀kọ́ síìmù yọ̀yẹ́ dànù kálukú sí mi ẹgbà síìmù mi ẹni tó bá wọ lóde ọmọ síìmù rẹ tuntun ẹ̀rọ ọba wọn náà kan náà àwọn jẹ́njọ́ ń kóra yín ká láyé yóò tún nọ́mbà rẹ ní ìsìn yóò kó bọ́ ó ti rí i pé ọ̀já lọ́wọ́ ẹlòmíì ọ yóò bá ni lọ́kọ̀ kọ mẹ́sẹ́jì burúkú sínú kínní fún wa mo gbọ́dọ̀ ẹ̀dọ̀ lẹ́nàá ó ti dùn àfa ẹni tó rí tí nǹkan kan ọ̀pọ̀ ń pọ̀ ọkọ̀ bá ra ọkọ̀ ògbé fóònù rẹ lọ́ba gbé ń jọ́nà ẹ dákun ẹ máa ka fóònù ẹ dákun sọ́kọ lọ́yẹ kọ́ máa yẹ fóònù ìyàwó rẹ̀ wò ni àbí ìyàwó lọ́yẹ kọ́ máa yẹ fóònù ọkọ wò ẹ dáhùn lọ́yẹ kọ́ máa yẹ fóònù ìyàwó wò sọ́yẹ kí ìyàwó ta pélétélé lẹ́gbẹ̀ẹ́ fóònù ọkọ ẹ dáhùn àfi tọ́ bá fẹ́ tẹ́ ọkọ wa gbé fóònù wa ni who is this ó ní ẹ má wọ́n gbé fóònù à ó ti tọ́ ọgò ń gbé sẹ́yìn bá rí irú ẹ̀ sẹ́ sọ pé well done irú rẹ̀ láàmú àárí àbáṣọpá àfúrá ilé yẹ hmm, torí ẹ kí ni kí ni kí lóun tó fi síìmù sí má torí pé gbogbo àwọn irú wa ògiri wá tó ń jọ ń kóra yín ká ó lè bá tiẹ̀ jẹ́ nì. pẹ́jọ wọn mọ náírà rẹ má ó lè jábọ̀ ti ṣe dá torí ẹ ọkùnrin yẹn náà ló lóyún òun náà lọ lọ́mọ lábẹ́ òfin Ọlọ́run ṣùgbọ́n tó súnmọ́ ni kò náà lẹ́sìn ọkùnrin tó súnmọ́ ni kò náà lẹ́sìn bóyá ọ̀sẹ̀fẹ́ ọ̀sẹ̀fẹ́ lẹ́sìn ọ̀sẹ̀fẹ́ lẹ́sìn tó tó bá ti lẹ́sìn láti pìlẹ̀ náà gan kìí ṣe ojú ń dán lọkùnrin máa wò sí máa fi fẹ́ yà wò ẹ̀sìn kọ́ kíkọ́ mọ́nà ìní wọn máa ti torí rẹ̀ fẹ́ yà wò torí pé títí ń dán kìí pẹ́ ọba mú abẹ́rẹ́ rí tẹ́lẹ̀ kò tí ì dàgbà débi pé yọ bàbà mu ìwà bàbà mu. torí ẹ ẹni tó bá gbẹ́sìn yìí wọ́n yìí sábà rọ́ọ̀lù ti ọ̀dà kọkùnrin yẹn kó tún lè rẹ̀ sí àkọ́kọ́ gbèsè kọ́ pààrọ̀ sí i ẹlẹ́ẹ̀kejì ó pé ìyàwó rẹ̀ òun kan ìyàwó kan kọ́ bá aṣọ tí sòdodo ọ̀rọ̀ tó bá nílé ọkọ gbé kó jókòó mbẹ́ẹ̀ èyí gbé ọkùnrin méjì wà at time lórúkọ pé mo fẹ́ wọn ẹnìkan náà lọ́fẹ̀ẹ́ lọ́gbà fọlọ̀ ẹ ọkùnrin yẹn ṣe kíni kò sẹ́ni tó fẹ́ láyé tó lẹ́ pé o lè tẹ́ ọ o lè tán ìtọ̀nfẹ́ pọ̀tàn fún ọ kọ́lá tó wá pé bàbá rẹ lọ kẹ́kẹ́ pọ́ lọ ń gbà fún ọmọ fẹ́ àwọn bàbá wọn bàbá rẹ ò lè ṣe ìtọ̀nfẹ́ fún ọ tán ká ń bọ̀ sí bọ́sí láti bọ́ sí bù ọkùnrin gbìyànjú àbí ó gbìyànjú ẹ̀yin tẹ́ ti fẹ́ àwọn ẹ̀ lè dáhùn tọkùnrin ń gbìyànjú àbí ó gbìyànjú tọbìnrin mọ́rí àbí ọ̀mọ́rí ẹ̀mí ọmọ yìí lẹ́ ń sọ ọ́ náà. bí aláwọ̀ kan bẹ́ẹ̀ kí ni pé tó tọ́ ọmọ tó ọmọ tí ìdàgbà tí wọ́n ṣe máa ń ṣàlàyé ìlú ilé ìdáwọ́ gbọ́dọ̀ ní àṣàlàyé ní ìjọba àwọn ohun tàbá tàbá gbọ́ tí wọ́n ti wá sí káwọn tó ń bá aṣọ tó wà mọ́ bọ́ ráyàn láwọn ọmọ pé kò sí ní jẹ́ pé kí a lè náírà àti nígbà wo. fọ ráyàn la pé kí. ọmọ kan bára lọ́wọ́ pé nígbà tí wọ́n ti wọ́n ní tí wọ́n lè fi nǹkan kún fọmọdé kékeré tí ò ti dàgbà bí ọmọ ọdún méjì wọ́n gbọ́dọ̀ fi nǹkan kan kún fún un wọn gbọ́dọ̀ tó máa fẹ́ wé rọ́bà márùn wọn lè wé ma wọn bá fẹ́ wé ewu ma wọn lè wé ma àmọ́ wọn gbọ́dọ̀ fi kún gígùn rẹ̀ pẹ̀lú nǹkan kan. wọ́n ní tí èèyàn bá máa gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n á jẹ́ pé ètò náà gbọ́ nírọ̀ alẹ́ yìí tó a ti di láàárọ̀ ọ̀la yóò fi jíṣẹ́ bára àdúgbò ẹ̀ ń bó wa ìdánilẹ́kọ̀ọ́ ní tá a mú bọ́ ni àbọ̀dé ìdánilẹ́kọ̀ọ́ ni tẹ́ ẹ bá wá jẹ́ àròdé ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ fún wa tẹ́ ẹ bá ti wá bẹ́ mọ lọ wọ́n mọ bà yẹn lọ́wọ́ wọ́n mọ fọwọ́ ra yẹn lọ́wọ́ ẹ̀sìn gan ẹ̀sìn wa láǹfààní. wọ́n ní téèyàn kọ̀ bọ́ sínú kárí mi ta ní ṣe ta ní ṣe kárí mi ní ìsìnkú ọkọ lọ́wọ́ pé kí wọ́n mọ fọwọ́ rọ́ la ìwọ ọ̀fẹ́ kí wọ́n yàn ìwọ ọ̀fẹ́ kí wọ́n fọ rere ń pa rẹ nítorí pé ọba àbáwọn sọ̀rọ̀ nítorí àlọ́dọ̀ ọlọ́ọ̀ ni wọ́n wá kò sí wàhálà ń bẹ̀. ṣùgbọ́n sábà tí wọ́n fọwọ́ rọ lọ́wọ́ jù tó ń ṣe kínní wọ́n fọ ah masha Allah masha tó ń bá ti ń fura pé wọ́n wò pé àwọn mú àlùbáríkà kan lára rẹ̀ ọmọ sá fún wọn pé kò bùkátà kò bùkátà ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá ń sọ ní ẹja jọ mójútó kò bùkátà kò bùkátà ẹ̀ ọjà bó ṣiṣẹ́ ọwọ́ bíi télọ̀ àwọn ẹgbẹ́ télọ̀ wọ́n á fòfin lélẹ̀ pé gbogbo ẹni tó bá gbà sọ wá fún télọ̀ tó bá kùnà láti wá àgbà tó bá fi pọ́dún kan àbọ́dún méjì lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tó bá wù ló lè fi ṣe ó lè bóyá ó lè tà á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn kọ́ni pé lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá gbé sọ wá fún ọ dúkìá rẹ̀ ni tí ọba ti wà gbà ọ lẹ́tọ̀ọ́ láti fi dúkìá ẹsẹ kankan àmọ́ bá a sọ ní títí dijọ́ tí ọwà àgbà kò jẹ yọ tí ọba ti firú rẹ̀ tọrọ gbèsè ń bẹ lọ́rùn tí ọba ti tarú rẹ̀ rí gbèsè tún bẹ lọ́rùn ẹ̀ náà wọ́n ní tó ń pè ìyàwó ló kú dájú kó tó gba ẹ mọ̀ pé kí wọ́n máa jẹ obìnrin yẹn lọ́wọ́ ó tó kú lẹ́yìn tó kú ẹni tó wà láyé náà bá san ẹni tó wà láyé náà bá gbà ẹni tó wà láyé náà bá gbà gbèsè rẹ̀ ẹni tí ó jogún rẹ̀ ni ó jogún gbèsè yẹn tí wọ́n bá san eléyìí jẹ́ bó ṣe jẹ́ naam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa